من الشيطان الرجيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير إذا كنت في نعمة فرعها فإن الذنوب تزيل النعم وحكها بطاعة رب العباد فرب العباد سريع وهي وإياك ورب ما استطعت فظلم العباد شديد الوهم وسافر بقلبك بين الورى لتبصر آثار من قد ظلم فتلك مساكينهم بعدهم شهود عليهم ولا تتهم وما كان شيء عليهم أدر من الظلم وهو الذي قد قصم فكم تركوا من جنان ومن قصور وأخرى عليهم أطم صلوا بالجحيم وأفات النعيم وكان الذين لهم كالحلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد àbí ọlọ́run ọba nínú àánú rẹ̀ òun ni ọba àlàáfíà wà ìdá màrútù ọwọ́ ẹ̀ṣùbí òun lọ́ba tí wọ́n wò yẹn sàn gbogbo àwọn tí wọ́n wà nínú àìgbádùn pátá táwa náà kóra wa máa torí kúlùkùn màrúdùn ilé àmọ́ ìṣàpàtọ̀ gbogbo orílẹ̀ ìgbádùn àfẹnitẹ́ mi ọlọ́run bá ti kí ni ìtumọ̀ bá wò sàn gbogbo wa náà lakóra wa má ọlọ́run mọ́sálá ìdè òwòsàn ìkọ̀ọ̀kan wa ọlọ́run wa sàn nínú àdánwò tí àgbàlá ayé wà báyìí ìrí ọlọ́run náà ló lè mú agbó mẹ́ àwọn náà tẹ̀kú ti kéde báwọn ọmọ ogun ẹ̀ wọn ò tí ì ríran lógun ìwọ lóògùn ìwọ ọlọ́run náà lọ́ba tó mú àrùn wá ìwọ náà sì lọ́ba tí òun máa mú wòsàn wá ọlọ́mọta láì ṣe wòsàn gbogbo wa. àmín. ọ̀dọ̀ wa kálukú wa èyí tá a fẹ́ yẹ̀wò òun ni fẹ́ kálukú wa máa wo sáǹṣe. gbogbo sáǹṣe iná ilẹ̀ àmàlì àbá. gbogbo sẹ́tọ́mọ èèyàn bá ń ṣe láyé ní nípa ó ti dáadáa ní ó nípa. bẹ́ẹ̀ èèyàn bá ṣàyídá ó nípa. otu téèyàn ṣe láyé tí ò lórí pa téèyàn ò ní lórí pa rẹ̀ kó tó pọ̀ láyé àdúgbò bá pọ̀ láyé sá. ọ̀dọ̀ wọn kálukú wa wa ń lẹ̀ yìí wa lẹ́kọ̀ọ́ kẹ́sẹ́ rere kápá lòdì sófin ọlọ́mọ kápọ̀rọ̀ sọlọ́ lẹ́nu kátẹ̀lé sí ọlọ́run kájìnà ka má sí ọlọ́run. ibẹ̀ ni dáadáa wọ́n wà. ibẹ̀ lóore lọ́wà àdàtà ti wọlé ọlọ́mùtò àánú wọ̀ sàálà àrùn bùbí lẹ́yìn mi náà. wọ́n sọ fún wa níbẹ̀. wọ́n máa àtọ́dà fún mi mú sí ìgbà tí ń. ọlọ́ni gbogbo wọn lọ mà pé gbogbo tó yóò tẹ á láyé. wọ́n máa mà sí mùsíbà mùsíbà

Bàbá kẹsàbẹ́ ti àìdí kún. Ọlọ́run bí iṣẹ́ ọwọ́ ara yín fà ní. Bàbá kẹsàbẹ́ ti àìdí kún. Ọlọ́run bí gbogbo tó bá ṣe yín ní mùsílà. Ọlọ́run ní iṣẹ́ ọwọ́ ara yín fà ní. Bàbá kẹsàbẹ́ ti àìdí kún. Ẹ̀yin lẹ fèrè fún táwọn ọlọ́run fi fún yín. Wọ́n yà á Ọlọ́run tún fẹ́ mi ọlọ́run yà á fún Ṣé bàbá ọjọ́

ọ̀mọ́ ní wọ́ọ́rọ́ dùkọ́ ọ̀mọ́ ní túláàsì lọ ìdẹ̀ra ló kó báyé ayé wà nù gbanù àwọn alágbára ayé tí wọ́n rò fáwọn ti àwọn ti tó ná kò sẹ́ni kankan tó lè má wọn kò sí tó lè ta wọn àwọn ẹ̀kọ́ bá wà mẹ́kúnnù.

ọ̀sẹ̀ tó tó gbélé ọ̀sẹ̀ tó tó gbóko bẹ́ẹ̀ yẹn gbélé olè tẹ́ta kó o tẹ́ta ó jìyà ìyàló ó jẹ́ àti rọ́ọ̀bù ìbá. وحسن بطاعة رب العباد bí ìdẹ̀ra tó rí yẹn bí ìtẹ̀lé ọlọ́wọ́ ọba tó dá tọ́jà gbogbo ẹ̀dá tó rọ kiri káàdì. Fọ́nbọ́n ìbàdí. Máa fi jẹ́ wò, máa fi wọ́n, máa fi rọ kiri káàdì. Nítorí kí ni? Fọ́nbọ́n ìbàdí ìdàrí òun nìkan. Ee, fọ́nbọ́n ìbàdí ìdàrí òun ọba tó dá gbogbo ẹ̀dá ọjà rẹ̀ níyàwó tí ọba fẹ́ jíjẹ yẹn ló báwa náà ní kọjá ara yà báyìí ẹwu yẹ èyí tó ti lápapọ̀ ọjọ́ yọ ọdún tó ti tí fi wà nílé ayé títí ẹwà wo yẹ fún wa fún. yẹ tí mú kó láàrin ìṣẹ́jú رب العباد فرب العباد سريع النظام ó lé gbogbo onídìyà ọlọ́run ti ìyàwó rẹ̀ lọ́dún jẹ wá. wà ní yàtọ̀ wá gbóni màmá máa ń sàkó àjà. ọdọwọ wa ẹja jìnnà tẹsẹ̀ kápákọ kò sí àbòsí ni bí èèyàn fẹ́ ìṣọlọ́run kọ̀ọ̀kan ọ̀bọ̀lọ́run. Fọ̀bùn o tún máa ń gbọ́ tọ́lá ti kọ́ ẹ̀ láwà yìí gbogbo àyè tí wọ́n kó nǹkan fún ìmọ̀lẹ́ kó sí. lẹ́nu ẹ̀ fáwọn èèyàn wọ́n ń lọ bẹ́ẹ̀ pé ìmọ̀lẹ́ kó sí. ẹ̀jẹ̀ ń kó wẹ̀ fún yín lọ rà mélòó lẹ́rà irú kí lẹ́rà. wà ní àga wáyé ní àmàmà sàtọ́ àjà. àwọn àwòrán fún ìwọ́n mọ̀ ọ̀jọ́ba ilé ọ̀sán ọ̀jọ́ba. ló fi ra wá sí baálé ilé na pọ̀ èèwọ̀ lẹ́mẹ̀lò lọ́kàn ọmọ lẹ́mẹ̀lò lọ́kàn baálé ilé alága wọ́ọ̀lù èyí tó ọmọ ẹgbẹ́ yìí jẹ́ náà èèyàn lọ mú. wà bí wà lórí ìyẹ̀ lọ pèsè lè ẹ jẹ́ ká gbáwó àbòsí ṣíṣe ọdún nínú ìrìnàjò àbòsí náà ló fi kò ní. káwọn àtàbòsí àwọn ẹrú ọlọ́run jẹ́nu wọn máa tẹ́lẹ̀ jẹ́ wà nínú ilé wọn ní ẹ̀fọ́ ní ìgbà ẹ̀fọ́ tẹ̀lé ó burú nínú ẹ̀sẹ̀ ó burú ó burú lẹ́sẹ̀. wọ́n sá fífi kọ́ níbi kàbáyé lẹ́nu àwọn.

شهود عليهم ولا تنتهين àwọn kẹlẹ́wẹ̀ lánàá bẹ́ẹ̀ bá lọ ẹ bá lọ ọdún bí tí wọ́n ti dá tọ́lọ́ ti pa wọ́n rẹ́ onípàdé wọn lẹ́ẹ̀mọ́ ní ẹ̀dín àwọn tó gbé bẹ̀.